فجاءت أمة سوداء فقالت قد أرضعتكما فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم قال فأعرض عني قال فتنحيت فذكرت ذلك له فقال وكيف وقد زعمت أن قد أرضعتكما حديث تي آفي برلوني حديث عقبة ابن الحارث رضي الله تعالى عنه ona lọ nípa ọ̀rọ̀ dájọ́ tó rọ́pọ̀ mọ́ ọ̀rọ̀ ọmú funfun àti ọ̀yàn tọmọ bá mumu lọ́dọ̀ ìyá rẹ̀ àbẹ́ni tí e ṣe ìyá rẹ̀ kí làwọn àdájọ́ tí ó tẹ̀lé nínú ṣẹ̀ríà pàtàkì jùlọ ní ntọ́ lọ ń pa afẹ́ni àbí obìnrin lọ́kọ àbọ́kùnrin fẹ́ ní ìyàwó òun gan ni hadith ọkùnbà yìí a ti gbọ́ yé pé bí a bá ti mọ̀ wípé ọkùnrin àtobìnrin yìí nínú ọ̀nà téèyàn fi jẹ́ tẹ̀gbọ́ntàbúrò wọ́n ti di tẹ̀gbọ́ntàbúrò ń pọ̀ ọ̀yàn múmu ìmọ̀ ọjẹ́ òkùtù rẹ̀ àbí ìyá tó fún lọ́yàn yìí ọjẹ́ ìyàwó àbí ìyáálé fún ìyá míì tó fún ọkùnrin ní ọ̀yàn táwọn méjèèjì ń pàdé lọ́dọ̀ kíni lọ́dọ̀ ọkọ kan náà anírò àwọn eléyìí náà wọ́n di kíni wọ́n di akhawani min ar-rida'a eléyìí tí mo láwọn àfáà máa pè ní kíni lábánú lábánú alfahli lábánú alfahli àti sọgbó eléyìí ń jẹjọ eléyìí tá a bá wá mọ̀ nǹkan agbọ́tẹ̀ eléyìí tá a ti mọ̀ wípé igi náà gbọ́dọ̀ so ẹ gbogbo àwa tí wọ́n bá máa ké sí inú téèyàn máa wádìí òun lélẹ́yìí sí òsì nǹkan báyìí o ká tó sorú ìgì báyìí ó yẹ bàbá wa wádìí táàrí àbá àmọ́ àbáwọn náà tí ẹ mọ̀ pé ṣẹ̀rí akarú nǹkan báwọn kún wọ́n ti wá fẹ́ra wọn eléyìn ní hadithu Uqba ibn al-Harithi ǹjẹ́ igi náà lè já àbẹ́yìí tí wọ́n bá ti fẹ́ra wọn ń gbà wọn ò ti mọ́ ni kọ́mọ bá lọ bẹ́ẹ̀ kí ni ìdájọ́ ṣẹ̀ríà Uqba ibn al-Harithi ní annahu tazawwaja umma yahya binta abi ihab ọkùbà lóhun fẹ́ arábìnrin tá ń pè ní ummu yahya ọmọ abi ihab ọkọ ìyàwó tí ọkùbà fẹ́ nù àwọn ti sún igi àwọn ti fẹ́ra àwọn gẹ́gẹ́ bí lọ́kọ láya nígbà táwọn ò rí nǹkan di ìfẹ́ra àwọn lọ́wọ́ ní gbogbo tí máa di lọ́wọ́ nù sẹ̀ríà àmọ́ lẹ́yìn táwọn so igi táwọn fẹ́ra àwọn tán fàjá amẹ́tún sọ́ọ́dà ọ̀kan náà àwọn ẹrú tó wà nígboro maka kọ́dà ẹrú yìí jẹ́ ẹrú aláwọ̀ dúdú táwọn sì jẹ́ aláwọ̀ funfun táwọn mabiza eléyìí ni pé kò ní asaru kò ní ìfẹ́kìtì kankan pé a ńgbà tó pé ọyún èèyàn dúdú ló mú àbọ̀yún èèyàn funfun ni wọ́n fún èèyàn dúdú ìdí tí ó fi sọ dé débẹ̀ nù torí pé rìfádìkì tá ah. ànábì pé ànábì ò pé ṣé èèyàn dúdú lẹni ó fún yín lọ́yàn ọyàn èèyàn dúdú ò ṣe nǹkan kan lára èèyàn funfun kò rí bẹ́ẹ̀ o sàwùdà ẹrú ló fún yàn lọ́yàn ló fún yàn minal awsafi ní táwọn àfa òní usulul fikri fáwọn àtòlábìlì ilmi ní tí wọ́n ń pè ní alwasfu at-tarbi òun làwọn ìròyìn kan tí ṣẹ̀rí ọkà kún kò sí ń tọ́kan ṣẹ̀rí à ń bẹ́ ṣẹ̀rí àyè lọ ìdájọ́ ọmọ ìtumọ̀ wasfu at-tarbi nù gbogbo wasfu tí ṣẹ̀rí àbá máa wò tí ó yẹ òfin ó torí ẹ̀ yàtọ̀ eléyìí ni wọ́n ń pè ní alwasfu al-mu'assiru alwasfu al àmọ́ gbogbo wáṣípù tí ṣẹ̀rí bá ti kù ńlá pé kí lọ́kàn yìí ń bí ọ̀rọ̀ halali àti haramu irú bẹ́ẹ̀ là ń pè ní kíni àlùwọ́sípù àtọ́rọ̀dì ara rẹ̀ là ń wíhun èèyàn funfun ni ó pupa ní kò síbi tí ṣẹ̀rí àti máa wá torí ẹ̀ pé ìdájọ́ tèèyàn funfun ni ìdájọ́ ti kíni tèèyàn dúdú ni ìdán kéèyàn ó funfun àbí kó dúdú ní òṣùwọ̀n òṣòlù fẹ́pẹ́ kí láà pè é wasfun tọ̀rdíyun ghayru mu'assirin irú ẹ̀ náà jáde fíkíwù hadithi yìí amatun ẹrú lárábìnrin yìí tí ó padà sọ pé òun lòun fáwọn méjèèjì lọ́yàn síbẹ̀ náà nẹ́bí fún dájọ́ tí ó fún ọmọlúàbí náà òun là nẹ́bí dálẹ́jọ́ a jẹ́ pé ìjẹ́ ẹrú nípa fúnni lọ́yàn yìí náà wasfun tọ̀rdíyun wasfun tọ̀rdíyun فجاءت أمة سوداء فقالت قد أرضعتكما nígbà tí ẹrúbìnrin yìí tó tún jẹ́yàn dúdú ìtọ́gbọ́ pé lámọ́yìn àti lámọ́yìn láso ìgi wọn wọ́n di tọkọtaya ó ní kí ní jẹ́ bẹ́ẹ̀ ó dáhùn lójú pé ńgbà táwọn ọmọ méjèèjì àwọn tí wọ́n di tọkọtìyàwó lónìí yìí ńgbà wọ́n wà ń kéékèèké àrùbọ́n àtúkùnmọ́ àwọn méjèèjì mọ ọ̀yàn ọ̀hún ọsọ bẹ́ẹ̀ fún ọkùbà ibn al-harith fàkọ́lá kọ́d àrùbọ́à tókùnmá ẹ̀yìn náà máa bí rọ̀rọ̀ báyìí ó ṣe rí lára àyàn àwọn tí wọ́n ti ń retí ijọ́ ìgbéyàwó tí wọ́n ti ń ka ọjọ́ tí wọ́n ń ka oṣù tí wọ́n ń ka ago gbogbo ètò wa tò tán ọwọ́ apẹ́tẹ̀ nìkan wá dé ó ìgì rọlẹ̀ so fa inni kọ́d àrùbọ̀ àtúkùnmá wọ́n sì mọ implication tó wí ọ̀n pé èmi ni mo fẹ́ yín méjèèjì lọ́yàn kéke. nínú rìwáyà mi tọ́wà mọ̀ tọ́wálà ju rìwáyà alimami makidisi tó wí ń bì lọ. wọ́n ní kú bá sọ fún ìyá náà pé ní má alimtu má alimtu èmi ọ̀ mọ̀ pé fún wa lọ́yàn ìdán fíkú mi jáde ń bẹ̀rún náà pé ní ilmul murtadi wa adamu ilmihi igbe ẹ̀yin lẹ́kàn wíbẹ̀ èmi ọ̀ma kò sí ọ̀rọ̀ ń bẹ̀ nù ṣẹ̀ríà ẹni ó fún yàn lọ́yàn ọ̀rọ̀ tiẹ̀ lọ́ta ń bẹ̀ ọ̀rọ̀ ẹni ó mú yàn kọ́ ló ṣe kí ni kọ́ lọ́ta ìgbé a gbogbo nǹkan tí ẹlòmíì pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńgbà tó ń wà kékeré òun lòún òun ọ̀rántí pé ẹ lọ́yàn rí ìwọ́ lọ ọ̀rántí ṣẹ̀ríà ò sì fẹ́ lo ìrántí tiẹ̀ ní orúurú nǹkan báyìí inú rìwáyà mi wọn kò bá sọ bẹ́ẹ̀ pé má èmi ọ̀ma èmi ọ̀ma ilé ìtẹ̀ ń wí òun. wọ́n ní ọkùbà ọ wà ní maka yìí nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kẹwàá wo bí ìbẹ̀rù ọlọ́run níbi àwọn ti yàtọ̀ fáwọn nù o báwọ̀ bá wí ntí a mọ̀ náà àbí ìta mọ̀ náà àádásá gidi nú ẹ̀sìn náà ni a ní wádìí kí wàá lọ́lọ́run wí ẹ̀pọ̀ jóun náà la lójó pé èmi ọ̀mọ yìí tẹ̀ ń wíhun ìyàwó tóun ti ń ṣe wàhálà tóun ti ń ṣe gbá látijọ́ yìí ẹ wá dé ẹ wá ní ìyàwó ọmọ yìí wọn o àmẹ́rù ọlọ́run bá ń kúbà pé bóbìnrin yóò bá jẹ́ hàlàálí fún un gbogbo ọdún táwọn bá wà papọ̀ ẹ̀sẹ̀ lòun ọmọ dá òun ṣe zìnánù anabi ti ń bẹ ní madina sallallahu alayhi wa sallam ẹ mọ masafa distance ti ń bẹ láàrin maka àti madina kọjọ bá a ṣe máa gbọyìn àyìn pé maka madina bígbà tó yẹ pé ìlọrin sí ganmọ o maka madina yóò fẹ́ tó lọrin sàbújá torí tó lé ní ọgọ́rùn-ún kìlómítà ni kì í ṣẹgbẹ́ ìlọrin sẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ mọ́tò gbẹ̀ǹlẹ̀ tírénì àbí bàálù wọn kó bàbá wa ẹ̀sìn tí ó gùn pé àfikún wọn dọ́dọ̀ ànábì Madina sọlọ́lọ́ ibi tí bẹ̀rù ọlọ́run tí wọ́n dénú. níta ànábì wí fún wọn báyìí tó ní fàzàkárù tó dáàlìkà lè nàbí Madina ló ti lọ́ọ́ bá ànábì tọ́lọ̀ wí fún sọlọ́lọ́ àlẹ́yìí wọ́sọ̀lọ́ ah àfikún wádìí bó lọ̀rọ̀ yìí ti jẹ́ o ọba ìpẹ́ tọ́ mi níyàwó tí mo fẹ́ alhamdulillah bí ọba sì ti jẹ́ tọ́ mi ká nẹ́bí owí fún mi ń tètè jáwọ́ ń bẹ́ àmọ́ òun náà gbà sí ìyá tó wí lẹ́nu kọ̀ tètè gbà gẹ́gẹ́ bí wọn náà ní tètè gbàrú ẹ̀ àmọ́ bí yẹn bá bẹ̀rù ọlọ́run yọ wá padà rò ó yà agídí rọ́wọ́ lòun wulẹ̀ máa lò tó wọ́n máa wá dẹ́sẹ̀ ọdún kan ni ọdún méjì ni mẹ́wàá ni ogún ni wọ́n máa wá kọ ẹ̀sẹ̀ zìnà sí òun lọ́rùn gbọ́dọ̀ wọ́n rú wọ̀ lálìkìyàmọ́ ọkúbà wà kùnlá ó gbéra ó rìnrìn àjò lọ́ọ̀lú kínní lọ màdínà kò torí nǹkan kan lọ ntọ́lọ̀ wúfà nàbì nù fàzàkàrùtù záálíkà lìnàbíyí sọlọ́lọ́hu àrùsọ̀lá mo lọ wí báyìí fún ànàbì sọlọ́hu kí là ó wí kọ́ọ̀là ọkùnbà náà ní sọ̀rọ̀ fa àrọ̀bọ̀ àní onígbà mo yọ̀rọ̀ ifá ànàbì ànàbì gbójú kò lọ́dọ̀ mi nígbà tí ó gbọ́ sallallahu alayhi wa sallam. qala fatana haitu ńgbà mo ti rí bẹ́ẹ̀ wọ́n kó balẹ̀ mi náà sún sẹ́yìn díẹ̀. fàtàkẹ́tù dhalika lahu mo tún wá wá bí ń ṣe kọjú sí i tí ọgbọ́n jì ń wí mo tún wá tún wí pé ah, ànábì tí mo torí ẹ̀ wá Mẹ̀dínà ni òun ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ẹni báyìí lòun fẹ́ àwọn ti so igi ètò ti tò tán nìyá kan ní òun àtọmọ tó ń fẹ́ yìí òun fún àwọn méjèèjì ní ọyàn. fọkọ́ọ̀là ńgbà wọn lànàbí wa ní wàkẹ́yìfà wàkọ́d zaat àǹkọ́d àrùdọ́ àtùkùnmá àṣetùmọ̀ tá ànàbí fi ṣe bígbà tí ọgbọ́n nù pé kò tún ní ìdí ọ̀sẹ̀sẹ̀ máa bí mímọ́ kẹ́yìfà kí ló tó kù bó ló ṣe lè ṣeé ṣe kẹtún jẹ́ tọkọ tìyàwó wàkọ́d zaat àǹkọ́d àrùdọ́ àtùkùnmá ó sì ti wí ní tó wí ń pọ́n lòún fún ẹ̀yin méjèèjì lọ́yìn àkọ́sọ́nà ń bẹ̀ mọ́ náà nù. èyí ò ní ìdájọ́ anábùa muhammad sallallahu alayhi wa sallam. àti pé fíkìrù hadithi yìí ní pàtàkì ni pé àṣebídájọ́ afúnilọ́yìn ṣe lè kọ́ dí kámẹ́sọ yìgì ìgì tá a bá so náà ó lè tú ìgì tá a bá ti so náà sẹ́ ó lè ṣe kí ni ó lè tú gbogbo bó ti lè kọ́ pẹ́ tó níjọ́ tẹ́ bá ti mọ̀ yóò tù kayfa wa qad za'amat an qad arba'atkuma fatuwa nabinu sallallahu alayhi wa sallam. bàbá tí wàá mẹ́lẹ̀ yìí àwọn nǹkan míì tó tún wá rọ̀ mọ́ nínú sèǹbà pọ́ọ̀tì fíkì àwọn àfa lórí hadith yìí wọ́n ta bá wòye sí àwọn ọ̀nà tí a fi lè fi rinlẹ̀ pé lámọ̀yìn muyàn lọ́dọ̀ lámọ̀yìn làkàṣègbè náà fún lámọ̀yìn lọ́yàn bí ọ̀nà méjì náà ni. kí lọ́nà alákọ̀ọ́kọ́ al-iqrar al-iqrar òun làwọn àfáà máa pé wa huwa sayyidul adilla òun lọ ga ẹ̀rí al-iqrar ni ìtẹ̀yàn jẹ́wọ́ fún rẹ̀ sẹ́yìn lẹ́gbẹ́ kínní olóhùn lòún gbé sayyidul adilla kò ní di ẹ̀rí míì mọ́ àlẹ́kọ̀ọ́rú sẹ́yìnbú àdìlà bẹ́ẹ̀ náà lórí ń pa ọ̀rọ̀ ọ̀yàn funfun nìyí bọ́bá ìpẹ́ ni tó mú yàn náà fún rẹ̀ lónìí a wọ́n ti wí fún ìgbà tó ń wà kéke àbóhùn náà rántí òun mú yàn lọ́dọ̀ ìyá alámọ̀yìn ó ti tán àkọ́kọ́ ọ̀nà ni tá a fi máa fi rinlẹ̀ pé lámọ̀yìn mú yàn lọ́dọ̀ ìyá alámọ̀yìn àbí ìyá alámọ̀yìn náà fún un. ọ̀nà kejì albayyinatu ayé aṣahada òun ni kéèyàn ó púrúfù rẹ̀ ní ti ń jẹ́ bó ti púrúfù nǹkan nù ṣẹ̀ríà pẹ̀lú kọ́ lẹ́lẹ́rìí. ìṣkáàlù tí ó wà wáyé ni pé hadithi ọkùnbà yìí ọ̀rọ̀ ìkọ̀rọ̀rù ọ̀kọ́kọ́ sí ń bẹ̀ àbí kọ́dà ìǹkaàrù lọ́fẹ́ jọ torí ọkùnbà ní má alimtu èmi ọ̀ èmi ọ̀ tẹ̀ ń wí bẹ́ẹ̀ fún mi àti ìyàwó mi ní. ọ̀yàn ìdán alìkọ́rọ́rù láàyè òjàdì kò sí ti ń jẹ́ ìkọ́rọ́rù ń bì àbí tàìwálì báyìnà báyìnà yìí náà ibi táwọn àfáà ti wá wòye sí nu níta ń pè ní ẹ̀rí nu sẹ̀ríà ó ní òfin ó olófin irú ṣẹlẹ̀ báyìí tó bá ṣẹlẹ̀ ẹlẹ́rìí méjì tó òfin kan nù. No àwọn abòmí ń bẹ ẹlẹ́rìí mẹ́ta lẹ́wà àwọn abòmí ń bẹ ẹlẹ́rìí mélòó ẹlẹ́rìí mẹ́rin àwọn abòmí ń bẹ ẹwẹ́ ẹlẹ́rìí àádọ́ta ìdè kọ̀sáàmà. kò síbi kankan tá a ti rí i pé ẹlọ́mẹ́lẹ́rìí kan wá arábìnrin yìí nìkan ló sì jẹ́rìí pé kíni òun ṣe kíni òun fún kóbá àtìyàwó rẹ̀ ní ọ̀yàn. bọ̀tá ní pé ẹ̀rí wọlé àbẹ́rí ọ̀wọlé ọlọ́run ni túrú ànábì sọ̀rọ̀ àwọ̀sọ̀lọ̀ gbogbo lọ mẹ́lẹ́rì méjì wá lọ mú mẹ́ta wá lọ mú mẹ́rin àbá àdọ́ta iná ń bọ́lá dírí ìmọ̀ fíl kùrán èyí tí ń bẹnu kùrán ní bẹ́ẹ̀ ń fọ́sẹ̀ ṣèlú ṣẹ̀hídẹ́ rẹ̀jáàlì mímọ́ ń tàrùbọ́nà rẹ̀ ṣùhàdà nínú àwọn èyí irú ẹ̀rí mẹ́ta inú àdìsí lọ́wọ́ àdìsí kòbẹ́ìsọ̀ inda imam muslim rahimahullah kòbẹ́ìsọ̀ ní anabi ní sallallahu alayhi wa sallam nínú àwọn ọ̀ràn èèyàn tí ọlẹ́tọ̀ kọ́sàgbé kọ́tọ̀rọ̀ pé ẹ̀bùn lówó kìí ṣe gbogbo èèyàn o láàmú iṣẹ́ sìn bára o ìta sọ́jú lónìí o bá ti rẹ́ nìkan tí ń ṣe kí nìkan mùsùlùmí nìkan lọ́ọ́ sí sẹ́ni ìsìláàmù kọ́kọ́ wí o. ànẹ́gbà Muhammad sọ àfẹ́lẹ́ mi náà àbí kò bẹ́ ìtọ̀ yìí níta fẹ́ ló ń bẹ̀ ni pé a máa nídìí ẹlẹ́rìí mélòó ń gbà mí mẹ́ta. ànẹ́bí nínú àwọn ìrìn èèyàn mẹ́ta yìí tọ́lẹ̀tọ̀ ọkọ tọrọ òun ni rọ́jú lónìí ẹnìkan tó ṣe pé ní àsọ̀bátù fọ́ àkọ́ àsọ̀bátù fàkọ̀ àjálù ó ti lówó tẹ́lẹ̀ òsì kan kọlù kò ní mọ́. hátà yashada salasatun min qawmihi ẹ wà wá àwọn mẹ́ta dá alájí àmọ̀ pé wọ́n ní mọ́tò tẹ́lẹ̀ wọ́n ní kìnnìkì lọ́wọ́ adé tí wọ́n tún pé ká máa dáwó fáwọn àwọn ará wọn ẹlẹ́rìí mẹ́ta tí wọ́n lè fẹsẹ̀ rìn lẹ́ẹ̀bẹ̀ ká nǹkan báyìí ló ṣe báyìí ló ṣẹlẹ̀ ìdán ẹ̀rí pé ibòmí ń bẹ tá a nídìí gíní tá a nídìí ẹlẹ́rìí mẹ́ta nù ẹlẹ́rìí mẹ́rin bẹ ọ̀rọ̀ kọ̀sáàmà náà nínú àdìsí lọ́wà òun lẹni tí wọ́n bá pa tá a sì mẹ́ni tí gíní tí wọ́n pa tí wọ́n wá parọ́ mọ́ àwọn kan àbí wọ́n lọ jòkó rẹ̀ sílé àwọn kan báàbù mi lè yàn. bọ̀t kò síbi kan tá a ti rí i pé ẹlẹ́rìí kan ó jẹ́ káwọn àfọ onífíkì mi wò pé èé ṣe tá a fi gba ẹ̀rí ẹnìkan obìnrin kan ẹ̀kejì ni pé ó tún jóbìnrin kíni ẹ̀rú ọjọ́bìnrin kíni ẹ̀rú kìí tún sọmọlúàbí tí ó pé àmọ́ mo níta ní ó sọ pé ẹ̀rí wọlé àbí kò wọlé tani ọlọ́run ní túrú ànẹ́bí sọ̀rọ̀ sọ́lọ̀ ànẹ́bí sì gbọ́n tí ó kú bá wí pé ẹ̀rú obìnrin ẹ̀jọ̀ kan pé ó pé kíni أرضعتكما بإذن كيف وقد زعمت أن قد إذا di ọdọ fẹnu eléyìí ti di kíni ọdọ fẹnu bí wọn ti ti ọ̀rọ̀ sẹrí àánú o kò sí fẹnu bẹ yà ẹni tí ó sọ fún wa pẹ́ẹ́rì wọlé àbí ọ̀wọ́lé náà ni ó sì gbẹ̀rí ajẹ́ pé tó bá dọ̀rọ̀ orú nǹkan báyìí wọ́n bá ẹgbẹ́ obìnrin kan náà láti lẹ́ni ó fún wọn lọ́yàn dé wọ́n bá sọ òun nìkan náà ló lè wí tí ọ̀sẹ́ lomi ìlànà náà kò nídìí a máa pé ẹ̀ẹ́wẹ̀ nìkan tí ó tún kún yín àbí ẹ lọ wá yàn kúnra yá mm. ẹ̀rí tiẹ̀ yìí nìkan náà ó ṣe kíni ò lè ṣiṣẹ́ torí ẹ̀rí àhàdíṣù ọkùnbá ibn al-harisi rọ́bìyàlọ́hù tààlà ànhú torípa nàbì ni kẹ́ìfà wọ́kọ̀ zaamat ankod àrùbọ̀ àtkùnmáà. ìta àti máa gba ẹ̀rí kọ́dà bó ṣe èèyàn kan bó ṣe obìnrin kan kọ́dà bó jẹ́rú òun ni irú kéèsì báyìí ẹ̀rí pé mo fún lámọyín ní ọ̀yàn pẹ̀lú májẹ̀mú tá a ti mọ̀ ni gbogbo ẹni tí ó jẹ́rìí ọ̀gbọ́dọ̀ jókòrọ́ o ẹni a bá ti mọ̀ ló kúrò ẹ̀rí rẹ̀ ọwọ́ bí kankan nù sẹ̀ríà o ẹni a bá ti mọ̀ ní fáàsì kì í pòkì kọ̀ síbẹ̀rù ọlọ́run kan wọ́n lè bùn lówó kọ́sọ̀ọ́sán dòru njẹ́ òṣojú ẹ̀kọ́ máa tẹ́ wà láàyè irú àwọn yìí nǹkan wí bí àwọn yìí ń pọ́ gọ́ọ̀rùn ẹ̀rí wọn wọ́bi kan o ẹ̀kan máa pe ẹ̀yẹn kọ́ làwọn lẹ́rìí èèyàn kan èèyàn kan gidi là ń wí o àmọ́ oúnjẹ gbẹjẹgbẹ ẹni tí ó gbé ní wọn bá ti bùn ní five hundred naira ẹnu ọmọ yọ ọmọ jò ní gbogbo ohun tí irú èyí ń ṣẹ̀rí ẹgbẹ̀rí irú wọn o àmẹ́ńtà mọ̀ pé ọmọlúàbí ni olódodo ni kìí ṣe onírìn jẹgbẹjẹgbẹ kódà ọba ìpóbìnrin kan la rí tó rí bẹ́ẹ̀ tó lòun lòun fún lámọyín lọ́yàn àgbàrú kínní àgbàrú ẹ̀rí bẹ́ẹ̀ nírú kéèsì báyìí eléyìí wà nínú àwọn fíkù hadithi yìí eléyìí ní ìdájọ́ hadithi yìí lẹ́ẹ̀kan sí pé àṣebọ̀rọ̀ rọ̀bọ́ọ̀wù ti lè kọ́ di síso igi tó yẹ pé ni wọ́n lè pe ẹ̀yìn àfa àbẹ́ni tí ó so igi kí wọ́n ti tẹ̀ta wọ́n ta tẹ́ǹtì kí wọ́n ti gbàga kẹwàá fẹ́ bẹ̀rẹ̀ ìjẹwà ní ẹ̀dàkùn àwọn àgbàlagbà ó lọ́wọ́ àyàn yìí nígbà táwọn ọmọ méjèèjì wà ń kéke ṣe mọ̀ wọ́n láwọn mọ̀ wọ́n àní àkọ́dà níbi táwọn mọ̀ wọ́n dé àwọn méjèèjì ọ̀dọ̀ yá yìí ni wọ́n gbé dàgbà ń kéke àmọ́ nǹkó bí wọ́n o ṣé ìyá máa fún wọn lọ́yà dáadáa Eh, wọn ka tẹ́ǹtì ni o èèyàn kan pé tí wàá dé báyìí làlúrí náà kò sí làlúrí torí para ń a fi ká nàìjíríà nù gbogbo nǹkan là. ti bí ọba sorú igi táwọn ọmọ yóò ọdọọrùn wọlọ jẹjọ rẹ ntí ọkàn ẹ̀ẹ̀kejì wa ni pé ẹ ti wá so yìgì tán wọ́n ti ta tẹ́ǹtì wọ́n ti ká ọwọ́ adalẹ̀ ẹjọ́ òun àbẹ́ ọ̀sẹ̀ kan àbóṣù kan lẹ́gbẹ́rú eléyìí náà yìgì ni ó ṣe kí ni yóò tu o yìgì ni gbọ́dọ̀ ṣe kí ni ọ gbọ́dọ̀ tu eléyìí lòfin ọlọ́run tọ́sàlàyé fún wa tú anabuwa muhammad sọlọ́lọ́hu aleyhi wasalam kọ́lọ́ mọ́sàájá gbọ́ kágbà òun láfi jẹ́ múmi ní òdodo. kátókò lórí hadith ọkùnbà yìí káfí mọ rírì ìmọ̀ wá ìmọ̀ ẹ wo ọkùnbà bẹ́ẹ̀ ní alḥarifi torí kọ́ba àwádìí nǹkan kan tó rú lójú ń bí ẹ̀sìn ní ọkùnbà torí ẹ̀ rìnrìn ntólé four hundred kilometres láwọn àrìn tí ọ̀rọ̀ rùn. kìí ṣe rìn pléènì kìí ṣe ti mọ́tò ẹ́ kìí ṣe rìn ìjọ kan kò sẹ́ni ó lè láàrin maka sí mẹ́dínà ìjọ kan kò pọ́síbù kọ́ra bí ò yọ gbàǹjọ méjì mẹ́ta nítorí nǹkan kan tó rú lójú ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ọlọ́run á sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lónìí ẹ wàá rí wọn wàá tún tẹgbà wá sí kalẹ̀ mọ́sálásí míì wọ́n tẹ hálíkọ̀ kalẹ̀ èèyàn kan èèyàn méjì náà lẹ́ẹ̀mọ́ rí ń bẹ́ẹ̀. a sì ní ẹsẹ̀ ń dàrú ayé ò rí bí ayé àwọn sọ̀hábé kò lè rí bẹ́ẹ̀ torí pé àwọn ka ọ̀rọ̀ mo fẹ́ gbọ́ ẹ̀sìn mi yé kí lọ́lọ́run fẹ́ kí ni ọ̀fẹ́ léyìí tí ò nira àwọn kà kún púpọ̀ ẹ dákun kélé yọ jẹ́ ẹ̀kọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa náà èèyàn máa gbìyànjú ni bẹ́ẹ̀ tí ń gbìyànjú ń pa àtàyé yín náà àdúrà mùsùlùmí ni rọ́bà náà áàtì náà fi dùnìyà hasanatan wàfíl áàkẹrọtí hasanatan wàkínà àdàbànà. yàrá lẹ́lòmí ọ̀wá ṣe interview màdúgùrì màdúgùrì di gbóná tó nísìnyí ṣètánì kan máa sọ fún pé bọ́yá tí wọ́n fi gbà yẹn nu nígbà táwọn èèyàn bá pọ̀ mẹ́ yọ́ lọ o ah àmọ́ bí wọ́n bá ní lọ́fà ń bẹ̀ ń lásán pé ìmọ̀kan bẹ́ńbẹ́ ìmọ̀ súnà nísìnyí kó wọ́n máa wá wá wí. èyí tí ń bẹ ní gbèrí rẹ̀ nílọrin gan kọ̀ lọ ẹ bá wọn mú kéṣẹ́ẹ̀tì wá ní. tó ẹ dákun ẹja fèsì lẹ́yìn náà ìsìláàmù ọ̀ pé ká má ṣe wàhálà ń pa ayé wàlá tánsá nasibaka min ad-dunya ntọ́lọ̀ wínú ẹ̀rí ẹ má wáyé rárá wọn láwọn òkúba wọn. àmọ́ ma wabtaghi fima ataka Allahu ad-dar al-akhirah ẹjẹ́ a máa strike balance kádùá mùsùlùmí ọ̀pá kọ́ máa jó dodo pé ọba náà á ti sẹ́nà fi dúníyà hasanatan wa fil akhirati hasanatan wàpínà àdàbànà àwọn ẹ̀rí pọ̀ bẹ́ẹ̀ nígbèsè ayé àwọn sálàfù kọ́ọ̀lẹ̀ nínú hadithi míì tó tún jọ ilé yìí nípa pé ẹwọ wàhálà táwọn sálàfù ṣe tí mà tó wá rọrùn tí wọ́n kó jọ fáwà yìí tó ìpé àti wá bó ti rọrùn tó yìí ọ̀pọ̀lọpọ̀ tún mọ iye náà jábìrì ibn abdullahi rọ́bì allahu anhu jábìrù wà nígboro mẹ̀dínà lẹ́yìn tá nẹ́bí ò sí láyé mọ́ sọlọ́lọ́hu àlùsọ̀lọ́. ọ̀rọ̀ kan wá ẹnìkan sọ̀rọ̀ kan pé ọ́ dàbí ọ́ dàbí ipá nẹ́bí wí báyìí kò dá lójú. ẹ̀mí jábírù náà balẹ̀ pé ànẹ́bí wí bẹ́ẹ̀. wọ́n á ní bolo ti gbọ́ abdullahi ibn onais al-ansori abdullahi ibn unaisin al-ansori òun ti wá kókò mẹ́dínà ṣáàmù ní gbéngbà náà ọ̀rọ̀ ṣáàmù sí mẹ́dínà tún kọjá ọ̀rọ̀ mẹ́kà sí sí mẹ́dínà o lónìí ṣáàmù ń bẹ ní kọ́ńtìrì míì ní syria mẹ́dínà ń bẹ ní kọ́ńtìrì míì ní saudi arabia ẹ̀wọ́ ti jìnà tó jábìrù ni mo wá lọ wá mo lọ ra ẹṣin tó lè rí irun ìrìn àjò bẹ́ẹ̀ nítorí kíni min ajílè hadithin wahidin ìtàyín bẹ́ẹ̀ nù musnadi limami ahmed bẹ́ẹ̀ ó ní nítorí hadith ẹ̀yọ̀ kan yìí kí n rókò dòrò rẹ̀ mo wá tọ́jú ẹ̀sìn tí mo mọ̀ pé yóò lè rìnrìn ìrò àjò sáàmù gbogbo ọjọ́ tí ọba gbà mí ìrìn àjò sáàmù sí madina lè tó sùn kan kìí ṣe ọ̀rọ̀ uh, one thousand kilometre yóò tẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí èèyàn rìn one thousand kilometre láàrin saudi nìkan ilẹ̀ saudi tó lọ́pọ̀ yọ́fẹ́ tó lọ́pọ̀ mẹ́ta àbí mẹ́rin gbogbo ilẹ̀ nàìjíríà yìí èèyàn wá jáde gbogbo bẹ̀rẹ̀ ṣẹ̀ tún wá mọ kó tó dé sáàmù ó dé yọ kọjá yọ kọjá gbogbo lubnan yọ kọjá urdun kó tó délẹ̀ sáàmù gbogbo ẹni jábìrì wá gẹ̀ẹ́sìn nítorí kíni hadith ẹ̀yọ̀ kan nígbà tó ń wá dé sáàmù nígbà tó ń wò kú bá nǹkan míì wá ilé abdullahi onaisi lòun béèrè òun sì dọ́dọ̀ rẹ̀ nígbà wọn wí fún pé ẹnìkan wá ó ní ní jábìrù ọ̀sáré jáde ní pé jábìrù sọ̀hábí yóò rọ̀ṣúlù sọ̀lá ọ̀sẹ̀lẹ̀ kílẹ̀ wá ṣe onímọ̀ ajílẹ̀ hadithin sẹ̀mìtìhù anakataruwi torí àdíhì kan tí mo gbọ́ pé wọ́n ní wọ́n lọ gbà wá nítorí ẹ̀ láti gbòòrò madina tọwa kíni tọwa ṣá bó sì gba hadith ìhun tán tábìlì abdullahi bin ọ̀nà ìsì wí fún bó ti gbọ́ lẹ́nu ànábì tán ó sì padà sí sí madina kí hadith ìhun ká fi káǹfà nínú òfin kárí ó ní abdullahi bin ọ̀nà ìsì ansori lòun gbọ́ tá ànábì wí sallallahu alayhi wa sallam lára àṣẹlẹ̀ alikiyama ni pé tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tọ́lọ́mbà ti dájọ́ ibi tó ń kálukú lọ ọmọ aná àtọmọ àlìjánná àdéhìsì tó gùn díẹ̀ ní táwọn òǹkálukú dìde gorlan uratan bohma wọ́n ní bàbá wa kan pé kó ń kálukú ọmọ aná lọ́nà ọmọ àlìjánná lọ́nà ọlọ́run wa ni wọ́n pépè ọlọ́run ọ sọ pé láyà ń bàgì kò ṣeé ṣe kò ṣe kíni kò rọrùn bẹ́ẹ̀ kò pọ́síbù àyẹ̀dẹ̀kùlà ahadun min ahlil janna til janna kẹ́min kẹ́nìkan tó ti jẹ́ ọmọ àlìjanna kọ́ wọ àlìjanna wàlì ahadin min ahlil náàrí mazlamatun indahu tawari inú rẹ́kọ́ọ̀dù rẹ̀ pé ó sì kọ ẹnìkan tó yànjẹ́ ta ló yànjẹ́ yìí inú àwọn tí ń lọ náà ọmọ àlìjánná lòun àmọ́ tí ó kọ lẹ́sẹ̀ tó kú òun ni pé a ọ̀yàn nìkan jẹ ta ló yànjẹ́ yìí ọmọ ná nínú àwọn táwọn ti já sí ná tọrọ wọn lọ ná. bẹ́ẹ̀ náà láyà ń bági kọ̀ rọrùn kọ̀ pọ́síbù àyẹ̀dùkúlà àhàdùmí àhìlì náà rìn náà ẹnìkan náà ti ti ń lọ ná kò ní tí ìrí náà gan lọ wàlẹ̀ àhàdì àhàlì jannati mọ̀sílámàtún ìndà kátó abánú rẹ́kọ̀dọ̀ pé ọkà bòsí kan o tó ṣe fún ẹnìkan nù ọmọ àlìjánná Eh, abdullahi ibn nẹ́ẹ̀sì wa parí àdíṣe pa nẹ́bi ni wàláwù látùmá wàláwù kọ́dà bó ṣe pọ́ ọ́síláàpù rẹ̀ ọ̀gàgbà lójú ọmọ iye ojú dẹ̀yìn ń gbá ní títì lónìí tẹ̀ tó lé áfíríkà yìí àwọn èèyàn gbèrú ìgbésí ayé báwọn ọmọ ẹ mọ lọ́ndídì lẹ́rìí táwọn èèyàn mọ kẹsẹ́ wọn mọ yaṣọ mọ́ra wọn lórí kíni àwọn èèyàn mọ wò ó pé sórí àwọn ilé ìpè báyìí ni ti ń gbégbèsí ayé báwọn mọ́ kọ̀fẹ́ sí ojúmọ́ kan títí nàìjíríà yìí táwọn kan nílùú ra wọn. ànábì ni wàlọ́ òdàkùn kọ́dà bó ṣe pé ìgbà tí kan ó lè má mú ọ̀rá lìjà ń náwọ̀ tí wọ́n yẹ gbẹ̀sán ìgbà tí ń lára rẹ̀ mazilama àbòsí ànábì wa dèsò bó ti lè wù kó kéré tó kọ́dà bó ṣe kíni ó ṣe gbà tí kan ẹlòmíín bíi tí kàá wà nù ẹlòmíín dé bọ́mọ kan bá ń bọ̀ nísìnyí tó wà ń kọ̀rọ̀ tẹ́nìkan orí ọmọ yóò sẹ́ o yóò sì sọ ń kò. ìbàjọ́ ń gbé nàìjíríà yìí náà yìí òun náà ni ó sì tún máa sáré pé kí ló ṣe ọ́ kí ló ṣe ọ́ pé bàbá rẹ̀ òkú rí òun ẹ̀gbọ́n rẹ̀ kan òkú rí òun ǹjọ́ tí gbogbo ẹ̀ tí ó hàn ń bọ̀ kọ́dà bó ṣe gàtí kan kọ́dà bó ṣe kó kan kò sí ọlọ́run ló wí bẹ́ẹ̀ o láyà ń bàjí kò lè rọrùn bẹ́ẹ̀ kọ́ ọmọ wa ru ẹrù ẹlẹ́rù lọ àlìjẹ́nà wọ́n gbà á kó tó lọ nípa báyìí eléyìí nítorí ẹ̀ ní jábìrò torí ẹ̀ láti gbòòrò mẹ̀dínà ló torí ẹ̀ lọlẹ̀ ṣáàmù bí jábìrò ọba lọ́njọ́ ń bọ́yá làwọ́ gbádìí sìn lónìí aráńtẹ́ yóò fi mọ kí mà àwọn sọ̀hábì ànábìnú sọlọ́lọ́ sọ̀nà ọlọ́run kọ́ mọ́sá àṣàlékún yọnu rẹ̀ fún wọn òun ni ó gbẹ́ni tẹ́ bá rí tí ẹnu rẹ̀ ń warọ́ fún pa sọ̀hábì ànábì kan olórí bú ni o jìnnà sí o àhà àwọn kan ń pera wọn ń ṣe àbí wọn ń pera wọn má jẹun ó kó bọ́ o àwọn tó ṣe wàhálà báyìí kẹ́nìkan wá máa pé tani ẹsẹ̀ lọ́hùn wọn ẹsẹ̀ màsúùmù lóòótọ́ àmọ́ wọ́n dáa jù wá lọ bí marahil example ẹ̀yọ̀ kan lélẹ̀ ìdààmú wa yìí táwọn lè dánwó ẹ̀wò mẹ́nu wa nísìn lọ ṣáàmù láti mẹ̀dínà nítorí àdìsí ẹ̀yọ̀ kan tí wọn ò ní gbọ́n lówó mẹ́ ẹ́. Eh? ẹlòmíín fẹ́ lè máa béèrè pé wáàsí àbí alikọ̀ gan ṣé yọ yọ owó mẹ́